àbí ìdá mi ní ìlú ìdára tọ́lọ́ máa ń kí àjẹ́ nínú rẹ̀ ẹ̀rọ ìpàdé tó máa fi ajá wọn. òbí wo àdúgbò ọjọ́ ti sọ mọ́tì lè wọlé wọn bẹ̀rẹ̀ ti bàjẹ́ lọ́rọ̀ àwọn àwọn pé ká èkó tó máa ń dára tẹ̀lé ká tó ti bá dà ká tó ti bá dà ọmọ bí àtẹ̀lé ká tó lè lọ́rọ̀ máa ní ọba lè parí jù pẹ̀lú àtìkò tí wọn náà torí kan ọba wa tí àbá ń gbé ìwà dáa ká mọ̀ ní ìgbésọ̀ náà bá nígbà tó bá ìgbà ní àtúnṣe àwọ̀ sọ́n nínú àgbẹ̀bà dáhùn àwọn ìbéèrè ní ṣoṣo. tó alákọ̀ọ́kọ́ wọ́n béèrè pé tí wọ́n lé ẹni tó bá jẹ́ àbá àlè fún náà tí wọ́n lé ìnváìtẹ̀ sí wá àti àwọn tó bá jẹ́ ilé bí ìdíjì àwọn ìdíyà tí wọ́n ìnváìtẹ̀ sí wá àti bí ayẹyẹ àwọn tó jẹ́ mẹ́tẹ̀ àti tó jẹ́ pmc àbí nasa àbí kọ̀bí tí wọ́n lè pè é káfà iná ti lọ sí ojú omi láti ìlú ọ̀sán yìí. Náà, Sámìlì ọ̀pọ̀lá ọ̀sán náà náà fún ìlú ààrẹ. Ilé ìtọ́bìnrin náà ni a ti wọ́ọ̀dù. Wọ́n lè pè é, ṣùgbọ́n tó lè dáhùn ní wàhálà pé kò sẹ́ni tí wọ́n lè pè é. Ó kù sọ́wọ́ rẹ̀ ìjó lè dáhùn, tòrò pé sáfẹ́ bèèrè náà nìyẹn tó ṣe sábà pè tó lè dáhùn. Ṣùgbọ́n tán lè pè é hàn tó ọlọ́pàá ìmúyàn. So, Alhamdulillah. náà tó lè dáhùn ó lè dáhùn pẹ̀lú mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ní pé tẹ́rí wà sí ìdíje kò sẹ́ni tá a lè ṣe wà sí pàápàá jùlọ tí wà sí bá wúlò fún ẹ̀rọ àwọn ṣe wà sí kò dẹ̀ sáyé bí tá a ti lè ṣe wà sí kò sí àyè kan tá a ti lè ṣe wà sí kò lè sẹ́ni tí ò lè pè yàn pé wá ṣe wá àti fóun nígbà tó lọ́wọ́ bá lè jẹ́lá bá rárá àwọn ànẹ́bí tọ́lọ̀ ọmọ ọ̀rá nàbí ti kọ́ lọ fún ni wọ́n jẹ́ àbí wọn jẹ́ tòun yẹn túmọ̀ sí pé kò sẹ́ni tá lè jí sí ọba tó wá pè wá ẹgbẹ́ ni wá ni wá bọ̀ sọ àmọ́ pẹ̀lú rèé o èyí bá wá sí yẹn sí nísìn wá mọ̀ wípé táwọn tí wọ́n ń pè ẹ́ tí wọ́n ń ṣe àbí wọ́n ṣe ni kí n sì kọ̀ǹdẹ́mù ẹ̀ mo ti wá àti fún wa nù ẹ̀sìn ọ̀nà táwọn ẹ̀yìn ṣé táwọn tí wọ́n ń pè tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nàám tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n pè ọmọ láyé wọn ní pè ọmọ láyé àyàfi tọ́lọ́ wọn bá ta ní wọn tó bá yí padà tó bá fi tọ́lọ́ wọn bá ní kí wá àti rẹ̀ wọ̀n wọn lẹ́nu wọ́n yí padà ni wọ́n fi padà máa pè ọ́ tí wọ́n bá yí padà wàlẹ́ àwọn ní pè ọmọ láyé tẹ́lẹ̀ jẹ́ dípè mínísì àbí tí ẹ̀ ń dípè mínísì ẹ́ àbí tàbọ́rúnù pè mí nìtì àbí wúmọ́ pè mí kí wá débẹ̀ ẹ́ tọ́pìkì jẹ́ fún mi bẹ́ẹ̀ mo ti tẹ̀ láàrin thirty minutes one hour tó kù bẹ́ẹ̀ one hour thirty fún mo wá orí yín jẹun wá bọ́ sí tààrà wá ṣe wá àdìgún yín tó bá lè ṣe bẹ́ẹ̀ á nìkó lọ ṣùgbọ́n wọ́n kí ẹ̀sìn ìhùn wá mójútó nǹkan tí wọ́n ń bẹ pé gbogbo ẹnikẹ́ni tó bá rí mi gẹ́gẹ́ bíi pé wọ́n rí mi láàfáà náà tó bá rí mi yẹn èyí tí wọ́n gbọ́yé ni pé àwọn ẹni ilẹ̀ ẹni dáadáa ni wọ́n torí pé tí bá tẹni dáadáa ni lágbájá láàrin wọn táwọn ìpèpè sọ́dọ̀ wọn ni àwọn ẹlẹ́gbẹ́ yìí dẹ̀ ní wọn àti sọ́ọ̀tì bẹ́ẹ̀ tí máa wò wọ́n yẹn tó bá ti pé àwọn ní

ìdọ́sùn lọ rẹ̀. àwọn ilé ìgbé ìlú ìgbé tí wọ́n yẹ lọ́wọ́ lóòótọ́ ni nígbà tí wọ́n wọ sí àgbà ọ̀dọ́wọ́ àwọn àyẹ̀kọ́ tó ṣe ní jẹ́ láti mọ́tà lọ sí ìgbàlígbà tí wọ́n lu ìlú pàdé àgbà ọ̀dọ́wọ́ tó ń kọ orin wọ́n lu àjẹ́ ní pàdé àgbà ọ̀dọ́wọ́ tó ń kọ ọ̀dọ́wọ́ àgbàdo àyẹ̀nà tó ń kíjọ ìrìnàjò ní orí. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pátápátá gbáà ni àdéhùn yẹn mọ̀ òdúwẹ̀ yìí àgbélẹ̀ ọ̀hún àdìgbò kódà kò ní ìsinadù rárá kò ní ìsinadù burúkú gbà ní bí kí ẹ̀ka kan jókòó ń lé kó sì hun àdápa ọmọ nẹ́bì kó sì lá nẹ́bì kó sì lá nẹ́bì lọ́sẹ̀rẹ̀ sí kó wá sí wọ́ta bóyá ìtẹ́lẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì ìtàn bá nẹ́bì ya pé rọ́ ni sọ̀rọ̀ nígbà tí lọ torí wípé ìrówábà wípé àwọn ọ̀tá ti wà ní ìta láti ìgbà yẹn lànẹ́bí jáde lé òun àti wọ́n ti jọ ń sá lọ àwọn ọ̀tá jẹ́ ńlé wọn ni wọ́n àjẹ̀dí fóònù kò fóònù gbà yẹn tó pa ara mẹ̀jìnà kalẹ̀ pé tó à ń bọ̀ wẹ́ tọ́jú ro àti bàbí ìrìn ọ̀rọ̀ pàdé wa lẹ́nu bóde o tẹ́lẹ̀kùtẹ́ni tí wọ́n ń gbé jáde fóònù tí ń sá fẹ́mi ara rẹ̀ tí ń sá lọ ọ̀nà ibi tí wọ́n rò pé yọ́ gbà àwọn Màdínà ọ̀nà ibi tí àwọn ọ̀tá rò yọ́ gbà àwọn Màdínà kọlọ́gbà wọ́n lójú ọ̀nà tó ọ̀nà ibi tí wọ́n yọ́ lọ kọ́lọ́ lọ. Ànábì náà Màdínà rè kò sẹ́ni ń bọ̀dì tó ń mọ̀ nípa Ànábì bá wọn lójijì ni ẹjọ́ náà náà ẹgbẹ́ kò sẹ́ni táwọn bá lójijì láwọn náà táwọn náà wọn lọ kó ní ẹni tí wọ́n lé kọ́ sàtàlà dé màdínà ànẹ́bí kìí ṣe ẹni tí wọ́n bẹ́ẹ̀ tọ́bi tìlìtì fún láti pàdé rẹ̀ ó yẹra ẹni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni kò rí bẹ́ẹ̀ fún wa rẹ̀. gẹ́gẹ́ bí oníkàlẹ́ kan nàìjíríà kan máa ń pè ní náà lè wọ́n kó torí bí wọ́n sọ bí wọ́n kó torí nígbà lórí èyí wọ́n ń ta àlọ́jà wọ́n kọ́ ọ̀rọ̀ àgbáyọ̀ àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn gbàtí wọ́n ka àlàyé àwọn olùmọ̀ lórí ìwọ̀n yẹn títí wọ́n sọ ní pé wọ́n ní àkọ́kọ́ dábùmọ̀ yìí pé tí wọ́n sọ yìí kò ní bẹ́ẹ̀ rárá wọ́n ní sọ̀rọ̀ àìgbájú àlé náà a ti mọ̀ pé gbóló yẹn sì náà yàrá yọ fún àlẹ́ bọ̀ọ̀rọ̀ fún ọ̀sán ọ̀rọ̀ ọ̀rọ̀ àbẹ̀wò lẹ́yìn alàmì ìjọ sàlíyà ti wàdà láti àyè tá à ń sàlíyà ti wàdà lára èèyàn ọ̀nà kan ni láti máka lọ sí ilẹ̀ dáhùn kìí ṣe láti mọ́kà lọ sí mọ̀dínà mùsàáyì ló ń pè ní sàníyàtòlù wàdà láti mọ́kà lọ sí mọ̀dínà o kò gbólóhùn sàníyàtòlù wàdà láàrin mọ́kà sílẹ̀ ìtààmù ló wà kò sí láàrin mọ́kà sí ìlú mọ̀dínà kéèyàn ló kọ́kọ́ dẹ́gbàmọ̀ pé ọ̀rọ̀ o àgbébẹ̀ ohun ọ̀rọ̀ ni gẹ́gẹ́ àti láti tọ dọ́là àbálẹ́jọ láti léwò di ẹ̀tọ́ fún àwọn èèyàn tó tó ògbó sí ìjọ sí ó jọba yẹn tó tó bá jọ wá jẹ́ pé báyẹn gẹ̀ kò padà àrọ́mà wọn nígbà tó wọlé tó bá jẹ́ àfẹ́lẹ́ àrọ́mà ẹ̀ tó bẹ́ẹ̀ mẹ́sùn mọ́lú bàjẹ́ yẹn lọ́dún àdínkù ẹ̀kan máa dúró ọjọ́ ẹ̀kan jágbó ọ̀dá tó padà ayẹ́dì tó wọ́n lù lẹ́yìn ìgbà ẹ̀ tó wájẹ̀ nílé ẹ̀gẹ́ ni èyí wòye ṣe ẹ̀rí afọ́nrán àdínkù yìí tó pọ̀ àdínkù sábà wà fún àríwò tẹ́lẹ̀ inú ọmọ rọ̀dà ni ó ní ó pọ̀ ìjọba pẹ̀lú náà fẹ́ràn tó jọmọ kéwù rẹ̀ àwọn ajẹ́ orí kan tó wà lórí ìgbàgbò ó wá ń gbọ́ orin lọ́wọ́ yẹ̀wùdí kan kọ̀ alọ́ kan wá ń kọ́ orin ojú ọmọ wa ya nǹkan gbọ́dọ̀ kó ìjọ lọ́kọ́ àbọ̀ jí èsì rẹ̀ méjèèjì bàtọ́ wa lọ́wọ́ ń bè lọ́nà kété ẹni tí kọ́ yẹn ti lọ olóbi lọ ó ní mo dáni sọ̀rọ̀ lọ́wọ́ àdìẹ sọ̀rọ̀ tó ti rú nǹkan tí mo yé yìí lẹ́yìn kan kọ́ níjọ́ kan àlejò akọ́ rẹ̀ méjèèjì ọmọ kàdé báwo fi di èsì rẹ̀ tó bá gbọ́ orin tẹ́ni ni wà lọ́sàn án jẹ́ wà yọ ní bèrè àwọn mẹ́jọ náà nígbà tí yìí ṣe láptọ̀ kíkà lè fi ya fọ́tò èèyàn kíkà lè fi ya ní fọ́tò tó ti ń sáàmù náà báyìí. lọ́nà lọ́kàn lórí àwọn sáré fọ́ọ̀tù wọn jẹ sẹ́rí ọ̀rọ̀ nípa orin tó àwọn ẹ̀rí tó rán mú wá yìí àtàwọn ẹ̀rí mi pọ̀ tí a fẹ́ mú wa inú ẹ̀ náà ni wọ́n ti mú wa bí ṣe wá láǹfààní pẹ̀lú àyè ti olórí pé owó ni orí láyà yìí ti ti ń sọ̀rọ̀ nípa ìdí wọlé àtàwọn àkàdé tó Islam ọ̀fẹ́ pé ẹ̀rí pọ̀ lórí ẹ̀mí kódà àwọn ìdájọ́ ìsìn ní bẹ́tọ́ pé áyà kan péré la rí fún tó fi dé wọ̀ áyà ẹ̀yọ̀ kan péré ó ti tó fún wa láti sọ nǹkan dè wọ̀ kò ti bá táyà ara tó pé mẹ́wàá ẹ̀yọ̀ kan péré tó ká máa sọ pé kẹ́rì wá pọ̀ lórí nǹkan rẹpẹtẹ náà wọ́n ní ààrẹ fi afọ́tò yàn haram ni káfí fóònù ó jẹ́ fóònù láti rẹ̀ á ní o ó jẹ́ kámẹ́rà tí ọmọ fi ń ya fọ́tò náà ní àfi rẹ̀ ní o kò rí báyìí nìyí tó àtúgbò irin tẹ́tọ́ bá wù ká fi ya fọ́tò yàn haram ni èèyàn gbọ́dọ̀ fi ya fọ́tò rárá títí rẹ̀ kó mà kò rí báyìí nìyí tó kò sí kàtó jọ bẹ́ẹ̀ wà máa dà ẹ̀fọ́ ajé kúkú nítorí àsìkò àsìkò ìgbé àwọn ìbéèrè bí àwọn gbọ́ títí ndị bá dé òkúta gbọ́ ń rẹ̀ ṣùgbọ́n mu'allaqatu Bukhari ó ní agbára gan kò rí báyìí nìyí tó sahihu tó ní agbára ni kò rí báyìí nìyí hadith yẹn ó wà musnad kò rí tó yẹn pé hadith wọn pé ó ní musnad tó ní agbára ó ní hadith yẹn hadith jẹ́ wà ní sahih Bukhari kò rí báyìí tó nínú àwọn ẹ̀rí nìyẹn tó túmọ̀ sí pé orin ìwọ ni nínú àwọn kàbá ìròyìn ìlú ògùn yẹn lọ́wọ́ tó dára sí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ọmọ rẹ̀. ìzọ́rùn náà ọ̀rọ̀ ó tún lè lébi pé gbólóhùn tí a bá tara ka àgbọn tẹ̀lé tara ka bọ̀rọ̀ nǹkan táwọn tó ń tọ́ra kọ̀ wá wọn àbí ṣe tí gbólóhùn yìí lẹ́yìn tí ò bá lẹ́yìn gbólóhùn yìí wúlò àti ní ilé ìtẹ̀dá náà wí tó bá dẹ́gbé ẹ̀yí wà fún ìkàmú ìkàmú. tọ́ra kọ̀ wá wọn àbí dídá yìí gbólóhùn yóò lẹ́yìn tara padà fọ̀ àrùn kẹ́yìn. anabi sallallahu alaihi wasallam ti tilawa tó fọ̀ àrùn anabi ò wí láyé gbogbo àwọn sọ̀hábà rẹ̀ yọ̀ọ́ lọ́la àlẹ́ yìí lọ́wọ́ ti tilawa tó fọ̀ àrùn wọn ò wí láyé. tọ́ra kọ̀ wá àbí ẹni nínú bó ti wà lẹ́dá ìtọ́ni pé ọlọ́run ọba àdìsẹ́ láwọn òdodo ni o tó sọ ọba tó tóbi ọlọ́run bá sọ òdodo ọba tó tóbi tó òdodo ọlọ́run bá sọ ń tòótọ́ ṣùgbọ́n gbólóhùn yìí ká máa wí nípa ayé àkùnrin bó ṣe dáa tó nítumọ̀ yìí wàhálà ìbẹ́ ìṣe kò tó ní àjọ dídá àìlè kò dá ìyàgbọ́n ọmọ wí gbólóhùn yìí wọ́n ní tí tí àbáwá tabátú wá ní gbólóhùn yìí ò dáa ta ní dídá àìlè máa wí mọ́ sí láwọn awí kò sí kan apárí kùránì apárí ẹ̀ nánu ìta máa ń wí ta wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kùránì ní ń bẹ kò ní tó a ṣe basmala àti ìṣàádà ìṣàádà àti basmala àwọn obìnrin lẹ́mìí ṣẹ̀fọ́n ọjọ́ àti bísí lára ọ̀sán náà nípa ṣe yẹn tá a bá ti parí alukur'an a dàkẹ́ náà ni a dà nínú parí náà nìyẹn ọlọ́wà yẹn. tó yẹ ìdí ènìyàn jẹ́rẹ́ náà nìyẹn tí ẹni kọ́lọ̀ máa ń kọ́ ọ máa ń dáàmà ojú nínú àgbà kẹ́rin lọ lẹ́ka kúránì àti ìbára tó máa tẹ̀lé ìlà àbára lẹ́ka kúránì kẹ́rin káwọn tó yẹ ká ṣe é ṣe àbá ká ṣe bá sinmi la pọ̀tọ́ lọ́wọ́ òótọ́ táwọn òjì dábàá ti ka kúránì náà ìyẹn náà yẹ kó tó wa kílẹ̀ ẹ̀ríkà tó gbọ́dọ̀ kọ̀ọ̀lọ́ ràbí gbogbo ìfẹ́ nìkan tó gbọ́dọ̀ kọ̀ọ̀lọ́ ràbí. so now ó ní bèrè yí bèrè yí pé ọkùnrin ìgbélẹ̀ wọ́n ní sábà ń kọ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ wa àbí wọ́n ti kíní ẹ̀kíní kan láì fi òfòrò pé kíní ìdíkò ìtò ń fa àtìkòjá pé kí láì fi ẹ̀sìn ń kọ́ wọ́n kọ́ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sì lẹ́gbẹ̀ẹ́ sábà ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ wa tán ní lẹ́gbẹ̀ẹ́ wa kí láì fi sígáta lè ṣe ni pé anábì sọ ọmọ sọ pé màwá àmì kùmí karol ọ̀sọ̀kọ́ àyọ̀yọ̀ òhùrìyẹ́bí ọlọ́yọ̀yọ̀ òhùrìyẹ́bí ẹni tó bá rí aburú nínú yín ti ń ṣẹlẹ̀ tó bá ní kápá láti fọwọ́ rẹ̀ yí padà kó fọwọ́ rẹ̀ yí padà ọ̀nà ni pé téèyàn bá ní kápá láti fọwọ́ ni pé ọ̀yá gbogbo ìlú yíyẹ àtòrí yíyẹ ọ̀yẹ kó ẹ̀kọ́ lẹ̀ jájá bàbá gbọ́ yẹn bá ní lálà kó jẹ wọ́n yá

kéèyàn kéèyàn kala kárakára wá balẹ̀ ẹ́ tí yẹn ní mo kórìíra nǹkan ìyẹn ló máa jìnà sí nǹkan yẹn sáfù ń bẹ̀ pátápátá máa ń sin bí wọ́n bá ti ń gbọ́ òun tó ọ̀nà tá a lè gbà tí wọ́n bá ń pílè òun lẹ́gbẹ̀ẹ́ wa nìyẹn sáfù ń bẹ̀ pátápátá tó yẹ báyìí nìyẹn tó àádọ́rọ̀ ààrẹ. àwọn àdúgbò kan àdúgbò máa ń láwọn community jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àdẹ́gbẹ̀gbẹ̀ àdúgbò yẹn pé wọ́n ti wọ́n àná ti mọ̀ wọ́n pé àdúgbò yẹn láwọn community lọ́la yẹn irú àwọn ìjọba máa ń pè é lójú ìlú ẹ̀rọ ti pè ojú ìlú ẹ̀rọ ti pè oyin àwọn àtijọ́gbìn ẹ̀rẹ̀dẹ̀n tó kàn máa kọ inú wọn inú wọn jó lálẹ́ báyìí yẹn a lè lọ bá àwọn community ẹ̀rọ àjọ àjọ olórí orí à kí ni wọ́n ṣe yí ìsọ̀gbìn ìfẹ́lẹ̀ bá wọn bá àbíyá ẹ̀dá wà láyé lápẹ̀lá bá wọn sọ̀rọ̀ nígbà tí wọn mẹ́rin ni wọ́n pè òye ẹgbẹ́ kan sí ìlànà ojú ìgbẹ̀jẹ̀ méjì lọ dìbò ariwo yẹn pọ̀ tí wọ́n sá ń táyọ̀ wọ́n ń jó ọlámídà bí wọ́n ti àwọn ẹ̀rọ dáadáa tí wọ́n ti wọ́n lè mọ̀ ẹ̀wọ̀n náà ń gbọ́. àjọba àkọ́bí ti ní wọ́n ti rí sọ̀bọ̀ àwọn ọ̀gá ìjọba wọn kí ó yà wọ́n yẹn palẹ̀ ẹ̀dínú kan jẹ́ pé ó ń sàǹfàní báyìí náà tó àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú kan báyìí tàbá tìmọ̀ pé yóò tó ètò ìlànà ọlọ́run kò ṣùgbọ́n ní wa oníbẹ̀rẹ̀ ìjọ lè gbéjà lè kí kírísítẹ́nì kí kú káfíńdé kó kírísímàsì ẹlẹ́kùn tó yẹ kí gbé ìlú ìgbésí wáyé àdáwà sí ìrìnàjà ẹ̀dá àwọn olùkọ́ láwọn ń tẹ́ra lè kí kírísítẹ́nì ẹ̀kú àbọ̀kùnrin ọkùnrin lọ́jà obìnrin pé ẹkú kírísímàsì à lè sọ bẹ́ẹ̀ láyé tó pé èyí tí wọ́n kú kírísímàsì ìyọ́nú fi tí wọ́n ń ṣe níta bèèrè lọ́wọ́ yẹn ni pé tabari yẹn ti ṣe ìdìnà tàlè fún ẹkúṣẹ́ ẹkúṣẹ́ o àbárí yẹn ti ń jalè tàlè fi kúṣẹ́ èdè ìmú ọlọ́sọ̀ ni pé àlè fi kúṣẹ́ tí wọ́n lórí tá a wá lè jẹ́ ní ajẹ́kọ̀ ògbà yìí pé nǹkan haram tẹ́tẹ́ sí pé bí tí ìdájọ́ ti tẹ́tẹ́ yẹn tó bá yẹ kó ọba mọ̀ ní haram tó bá yẹ kó ó ní kí wọ́n kúṣẹ́ rẹ̀ láyé tó ajẹ́ pé ẹni tó kí kírísítẹ́nì kúṣẹ́ òun gẹ́gẹ́ ní pọ́blẹ́mù tó yẹ báyìí ìwọ gángan òní pọ́blẹ́mù yẹn tó yẹ báyìí

tí irú àwọn yìí máa fi apáńdó ìdáàbò wọn máa àbí àbáwọ̀ àbáwọ̀ àwọn tó yà wọ́n lẹ́sẹ̀. ìdájọ́ káfọ́ máa ní ìyẹn tó lágbára ìdájọ́ káfọ́ wọn yòókù lọ. àti àwọn tí máa fẹ́ ló ń lò lọ. ok sẹ́rí bandiri ìdájọ́ rẹ̀ tó ju àwọn ìlú tó kù lọ ẹ máa yẹ bọ́fà ìlú ẹ̀sìn ni wọ́n ti bandiri sẹ́rí gbogbo ní ìyàbá ti lè lọ́mọ ẹ̀sìn lọ́mọ gbogbo ìbàjẹ́ tẹ́bá ó ti ó ti fi ó ti fi wàhálà méjì yẹn alákọ̀ọ́kọ́ ìlú ní aburú ni ẹlẹ́ẹ̀kejì ẹ́ àti wá ń pè lẹ́sìn àwa ń pe bíjẹ́ ẹ̀ lọ pé dìnnà àdínì dìnnà àdínì ọtí ẹ̀sìn ẹ̀mọ̀ gbogbo nǹkan burúkú kẹ máa pè lẹ́sìn yọrọ tún náà ọjọ́ ẹ́ ògbógbò tún náà ọgbọ́n bá lẹ́bi lọ́wọ́ ògbó nìyẹn tí ẹ bá sí nǹkan tún náà yẹn ni pé ìyẹn sọ bá lẹ́bi ló dé tọ́lá ọ̀bọ̀ tànù wa kò sí sá ìlú ẹ̀sìn kẹ̀ nítorí ó burú jù lọ nìyẹn tòótọ́ nítorí wọ́n gbà pé ìlú àdìkìrì ni àwọn fi ń sin ìlú rántí ọlọ́run eléyìí báyìí dẹ̀ nínú àyà tí a wa wọ́n máa kọ́ ọ̀nà gáàdà sọ̀dá fún fi bẹ́ẹ̀tì ìlà mùkáàl wàtẹ́fìdíyà nínú àyà tó sorin léwọ̀ ni ọlọ́run bá lè kẹ́lá <coughs> ó ní ìfẹ́ tútù kọfíìr ẹ́ wàtẹ́sílíà àjẹsẹ́wọ́ pípa kò rí báyìí tó ọ̀rọ̀ pọ̀ wá ló ṣe níṣe pẹ̀lú ìlú ọ̀rọ̀ tó pọ̀ ní tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lójúlówó lẹ́jọ́ ṣùgbọ́n nítorí bá ti kó wa òtó kò rí tó máa sọ pé òun fi ìlú òun tó fi ń ṣe ẹ̀sìn bàbá ńlá wàhálà ni tó kọ́ bàbá nìkan

àwọn tẹ́ ń dáhùn yàrá ayá inú wà sílẹ̀ làwọn yàrá wọn kùn rántí wọ́n máa bẹnu lùlù tí bá ń bẹnu lùlù báyìí ẹ̀rọ wípé mi gẹ́gẹ́ ni wọ́n lù ní pé báyìí sì irú wa dèdèrè wo nìyẹn tẹ́rí pé ìwà ìwọ̀n ògbò èèyàn ni èèyàn tí làákà ìrẹ́ bá pé tó bá pé léèyàn kaba kí máa tó á tó wọ́n bèrè pé ayélujára kí ni táwọn sọ nípa fíìmù wíwò jẹ́ ẹnìkan bèrè lọ́ọ̀mí lẹ́yìn ìdí àsìkò ìbéèrè pé àwọn yẹ̀wò wákà tí wọ́n máa ń dá wákà yẹn pé bí a máa ń dọ̀kẹ̀ láti pé àwọn náà kalẹ̀ tó wọ́n bá dé olórin àbí wọ́n yàtọ̀ olórin ọkọ̀ mọ́ eléyìí. náà bí wọ́n ń ṣe ìyàwó àgbọn ṣe. Um, tẹ̀rí alákọ̀ọ́kọ́ wọ́n ní kí Islam sọ nípa fíìmù wíwò gbogbo fíìmù wíwò pátá èyí ò dáa ni gbogbo fíìmù ṣe pé tí mo ní gbogbo fíìmù wò ni pé àwọn fíìmù kan tó ń bẹ ní ìṣẹ̀dá ní fíìmù ẹ̀sìn ni gbogbo nǹkan ní tẹ̀sìn gbogbo nǹkan wọ́n dákò fún ilé tẹ̀sìn níta bí àwọn ìtàlẹ́yìn nínú ìtàn ogun bádìrì ìtàn ọmọrùn ìtàn kìnnìkan táwọn yàrá máa ń wò sẹ́ni kí tẹ̀sìn ẹ̀sìn lẹ́wọ̀ yẹn ẹ́ kódà òun tún burú jù ẹ́ sẹ́gun wọn tó ti ń pè lẹ́sìn yẹn wàláì ọ̀rọ̀ rẹ̀ tún lágbára tó pé wọ́n bẹ̀rẹ̀ nìkan tàn lẹ́bi yusuf bí wọ́n ṣe fi Robert Powell ṣe jésù táwọn kristian ti gbà ní jésù lórí ẹni tí ẹni pípọ̀ tẹ́ ẹni tẹ́ńpẹ̀ ní jésù yẹn comedian nípa British comedian àwọn aláwàdà bíi bàbá fi ebí tẹ́nì ìmọ̀ ni wọ́n máa ń pè ní jésù Robert tó di jésù báwọn kristian lọ́dún òní pàláì bẹ́ẹ̀ náà lọ́dún bẹ́ẹ̀ gánà sàrẹ́ mi yìí tó tó rò kọ́ dànù òun ó tún àwọn wo àwọn àwọn kọ́ yẹn lẹ́bọ wọ́n máa kọ́ ní ibi fíìmù lẹ́lùmí ti kọ́ bẹ́yẹn tí máa ń yálè ibi fíìmù lẹ́lùmí ti kọ́ bẹ́yẹn tí máa ń lọ lé oníyẹ̀míwò bẹ́yẹn tí máa ń tọ́jú lé káàkiri ibi fíìmù lẹ́lùmí ti kọ́ wípé ìfẹ́yàwó méjì ìfẹ́yàwó mẹ́ta ti máa ń dá wàhálà lẹ̀ sí ìgbésí ayé àwọn èèyàn yìí ẹ̀wù rọba kówẹ̀lì rí rọba kówẹ̀lì kígbe látijọ́ ìpẹ́ ẹ̀dọ́kùn èmi èṣe jésù o èmi èṣe jésù o àwọn kí tẹ̀lé ìwọ́n sáré jésù tẹ̀ rọba kówẹ̀lì subhanallah ọlọ́run wo sànù wa agbọ̀ ibẹ̀ lágọ́ ti bẹ̀rẹ̀ ibẹ̀ lágọ́ parí sí ọ̀rọ̀ ọ̀gbọ́n sànù tó tẹ wá rí àwọn fíìmù Yorùbá tí àwọn èèyàn ń wò yìí wàlọ́hì ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe lónìí látara fíìmù ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tí wọ́n kú lónìí látara fíìmù ni ọ̀pọ̀lọpọ̀ à ń parọ́ lónìí kódà àwọn fíìmù kan ń bẹ tá a máa ń wò

tó kọjá o ẹ má jàbá mọ̀ rárá tó jẹ́ wọ́n tó ní kiri àwọn orin àtàlákù orin àtàlákù náà tí ò nínú ń ẹ́ orin àtàlákù tí ò nínú ń ó fún sọ́nà méjì àwọn orin kan bẹ lórí àtàlákù tó ẹ pé wọ́n ní ẹ̀sìn kọ́ọ̀dù pé àwọn ń ẹsẹ̀ so irú àwọn èèyàn pọ̀ dáadáa táwọn ìyá yẹn máa ń dá ní wákà tẹwàá rí tó bá jẹ́ sí pé a kà ń kọrin lásán pẹ́ẹ́pẹ́ kò nínú inú à ń bí wá ń pèpè sínú ẹ̀sìn kò yẹ báyìí nìsín yìí kò sí nǹkan tó burú mbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ tí o bá ti rí àtàmáyúlù àtàmáyúlù ni pé ká máa ti báyìí láyé láyé lánàá ọ̀rẹ́ láyé lọ́mọdé máa ń ṣe ìṣẹ̀kà báwọn báwọn ìyá yẹn ṣe máa ń ṣe yẹn wọ́n máa ṣe máa ń ṣe tọ́mọ wá mí tọ́mọ wá jó tọ́mọ wọ́n ti wá jó lọ ẹ́ torí pé àtàmáyúlù ká máa ṣe báyìí à ń dàzíkiri ni àbá ń kọrin àwọn ń ṣe báyìí ni nínú àwọn nǹkan tí ò bá ṣẹ̀rí àwọn kò ní báyìí nìyí ṣùgbọ́n wọ́n kà ń forin pèsè sínú ẹ̀sìn orin tó ń kọ ó ní tìmọ̀ tó dáa kò báyìí nìyí wọ́n fi kò sí nǹkan tó burú mẹ́ ṣe báyìí nìyí